alẹ́ níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Jesus and I will tell you things. a kú ìsinmi ẹ̀ní báwo ni ìsìn tí ò ní ṣe dáadáa ní. He has done for me. Ask me why I love him. Orin eléyìí tá a fi wọlé náà ni ta ló dàbí rẹ láti ẹnu Tọ́pẹ́ Àlàbí. And I will tell you how much He loved me when I've not met Him at all. Oh, Lord, oh, lọ́wọ́ mi rí nígbà tí mo rìnà ṣáko. Òun lọ́wọ́ mi nínú ẹ̀jẹ̀ rẹ̀, mo be mọ́. Iyebíye ni ìràpadà me. ta ló dàbí rẹ ta ló dàbí rẹ ló jẹ́ kí n fi ọ̀rọ̀ yìí wọlé tí í ṣe ta ni igbákejì ọlọ́run ta ni igbákejì ọlọ́run. Mm. kò sí ẹni tí ó tu ọlọ́run ó ní ta ló dàbí ìrè ọlọ́run ó ní kò sí kò sí láyé àti ní ọ̀run kò sí ṣùgbọ́n ìbéèrè tí mo ń béèrè lọ́wọ́ wa lónìí ni wípé ta ni igbákejì ọlọ́run hmm. ọ̀pọ̀lọpọ̀ èèyàn á pé Kí Adébáyọ̀ tó fi gbé wá sórí ètò lónìí bẹ́ẹ̀ ni ó nídìí tí mo fi béèrè ìbéèrè yẹn ó tí mo fi fìbéèrè yẹn wọlé pé ta ni igbákejì ọlọ́run mo ṣe àwọn ìwádìí kankan mo béèrè lọ́wọ́ ọkùnrin mo béèrè lọ́wọ́ obìnrin mo ní ta ni igbákejì ọlọ́run èèyàn kan dáhùn mi lóhùn ó wí pé àwọn ìránṣẹ́ ọlọ́run ni igbákejì ọlọ́run mo ní ìránṣẹ́ ọlọ́run mo pe ẹlòmíì mo ní ah, ta igbákejì ọlọ́run tẹ̀yìn mọ́ ó ní kò sí sí igbákejì ọlọ́run pé ọlọ́run ò ní igbákejì hmm. mo tún wá rò ó fún ní ah, yẹ kí n béèrè lọ́wọ́ ẹni kẹta tí mo ti béèrè lọ́wọ́ abú mo ti béèrè lọ́wọ́ akọ jẹ́ n béèrè lọ́wọ́ arúgbó mo ní à ah, màámi ta ni igbákejì ọlọ́run wọ́n ní hmm, ọ̀rọ̀ ńlá ni mo béèrè wọ́n ní ọlọ́run ò ní igbákejì nítorí kò sí ẹnikẹ́ni tó tó ọlọ́run kò dẹ̀ sí ẹnikẹ́ni tó ju ọlọ́run lọ ọlọ́run ni yóò máa jẹ́ ní ọjọ́ gbogbo tí Ọpẹ́ Àlàbí God fi kọ́ni ó ní ọlọ́run ni yóò máa jẹ́ lánàá lónìí lọ́la títí ayérayé kò ní ṣàì jẹ́ ọlọ́run mọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń rò lọ́kàn yín pé ah ọlọ́run ní igbákejì àwọn ìránṣẹ́ ọlọ́run àwọn aríran àwọn ní igbákejì ọlọ́run rárá o ọlọ́run ní igbákejì ọlọ́run ò lè bá ẹnikẹ́ni pín ògo ẹ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run ò lè gba ògo ọlọ́run wọ́n kàn jẹ́ aṣojú ni wọ́n ń ṣe igbákejì ọlọ́run rán wọn sáyé láti máa ṣe aṣojú òun ní ayé ni wọ́n ń ṣe igbákejì rárá ẹ má jẹ́ ká máa dà pọ̀ ọlọ́run ò ní igbákejì ọlọ́run tá à ń rí kò ní igbákejì aṣojú ló ní òun dẹ̀ làwọn ìránṣẹ́ ọlọ́run tá à ń rí tán kọ́ wa ní ìlànà ọlọ́run tán fi gbogbo ọ̀nà ọlọ́run yé wa tán kọ́ wa bí a ti ń gbàdúrà tán kọ́ wa ní ọ̀rọ̀ ẹ̀ tán kọ́ wa lọ́rọ̀ ìjìnlẹ̀ gbogbo sẹ́yìn iṣẹ́ aṣojú wọn kàn ṣàjòjú Kristi ní ayé yìí ni wọn ń ṣe igbákejì ọlọ́run ẹ má ṣe jẹ́ ká dàá pọ̀ gbogbo wa tá a rọ wípé ọlọ́run ní igbákejì kò ní igbákejì kò sí ẹnikẹ́ni tí ó lè bá ọlọ́run kí ògo ẹ̀ kò ní ju báyìí lọ nítorí pé ṣókí lọ́bẹ̀ ogi kò ní ju báyìí lọ lórí ètò lónìí tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ pàdé mi lórí ètò a ó tún fi ọ̀rọ̀ mi fi ṣìra wa létí orin tá a fọ náà la ó fi dágbére lórí ètò lónìí. mi ò rí rí kò máa sí. àlọ́ ọjà.